dj cuppy florence ìfẹ́olúwa ọ̀tẹ́dọ́lá dj cuppy jẹ́ ọmọ bíbí ìlú èkó abí sí ìdílé oníṣòwò pàtàkì kan tí orúkọ rẹ̀ ń jẹ́ fẹ́mi ọ̀tẹ́dọ́lá ní orílẹ̀-èdè nàìjíríà abí ní ọjọ́ kọkànlá oṣù kọkànlá ọdún 1992 DJ Cuppy bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀ ní ìlú Péjú kó tó di wípé ó ń gbé ní Ìkẹjà ní ìlú Èkó. Ó fi Èkó sílẹ̀ lọ sí ìlú òyìnbó láti ka ìwé girama tí ó sì tẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ̀ lọ sí ilé ìwé gíga ti King's College London níbi tí ó ti ka ìmọ̀ yege nínú ìmọ̀ oníṣòwò ní ọdún 2014 ó sì tún ní masters degree nínú ìmọ̀ orin kíkọ fún òwò ṣíṣe ní ilé ìwé gíga ti University New York ní ọdún 2015.